ṣe ń ṣe fún mi mi láìkẹ́. báwo ni mo ṣe ń ṣe. ọjọ́ wo ló máa wá rí mi kankan ọjọ́ wo ló máa wá sọ́dọ̀ mi tí máa fi lẹ́gbọ̀n ẹ́ báwo ló ṣe báyìí jẹ́ kí n fìrì gbogbo àwọn kìíní yìí náà. wo wo bí Rotimi àbíkínà porúkọ ẹ wo bí ṣé kí n bẹ̀ sọ tọrọ ṣé òun gbọ́ mi ṣá wo sórí ọ̀rọ̀ afẹ́fìlára wa àbí àfìlára kan ní kókó for now nǹkan tó ṣe kókó gan ni pé mo sọ fẹ́ kókó fún mi lówó láti jọ yìí ó kọ ò fún mi lówó òun yí mi síbi òyí mi sọ̀hún wo bí tọ́lọ́ pé mo fẹ́ kí mi àti ẹ̀fìlára wa kárìíra bí mo ṣe wà yìí owó gan ni kókó owó yẹn gangan ni kò fún mi tó bá ti fún mi lówó ó ti tán màá rí ẹ̀ nà ó. obìnrin owó yìí ni owó yìí ni lẹ́yìn owó ṣe ń fún ẹ lówó ni. bí mo ti ń fún ẹ náà ṣe ó fún mi ní face ni o máa ń fè ní déni fọlá dọ́là ọkọ̀ máa ń tàn mí kò dẹ̀ ti mọ nǹkan tó ń ṣe ẹ́ torí díọ̀ tó lórí kórè ọ̀rẹ́ mi. jàtijàtò lòun lásán ẹ ayé kó máa bóbú ẹ kò ní kankan lọ́wọ́ o gbogbo títà bá mu kò ní club ló máa ń gbé o. kò ní anything àwa làwa máa ń bọ àwa làwa ń bọ́ṣọ sí lọ́rùn là ń ṣe everything o gbogbo nǹkan tó bá rí lára ẹ̀ ti wá ni o kò lówó o olówó dẹ̀ ni fine boy olówó gangan ló yẹ kó máa ta sí o. ó dáa wá mo ti gbọ́ ẹ kò sí problem kò sí problem i love you. same here. what do you mean baba. my say ah how are you. ọlọ́run ló wú rẹ̀. kí ni mo ṣe fún ẹ. ọlọ́run ọlọ́run ọlọ́run ọlọ́run ayọ̀ màdé ayọ̀ màdé ayọ̀ màdé ayọ̀ màdé. ọgbà mi o kí ni mo ṣe kí ni mo ṣe lẹ́yìn gbogbo. yẹ́ẹ̀ yẹ́ẹ̀ kí ni mo ṣe lọ́fọ̀ọ́ mo ti kú mo ti dàkú mo ti dàkú mo ti dàkú jẹ ẹ ló ti wọlé tèmi ló ti wọlé tèmi ah! bí ìbáwọ́ tèmi bí ìbáwọ́ tèmi. Ọlọ́run ó gba sátọdẹ lọ́wọ́ bọdẹ gbèsè ọdẹ yìí lọ́wọ́ a ah, kò ṣe tèmi èmi ah! n tó máa jẹba ni mo wá káàkiri olùfẹ́ jẹjẹ ló fà yìí mo gbé lórí fóònù kò sí oníkì bẹ́ẹ̀ wá lọ. mo ti kọ́ bíbí bọ́ọ̀bì mi bọ́ọ̀bì mi sọ̀rọ̀ mo ti wáyé mi jẹ́. Ah, hello èmi náà ti fura pé bó ṣe sáǹdì lẹ́ǹkan yẹn ó láìpẹ́ kí n dín kí ló ń ṣe bọ̀bọ̀ idiot Ọlọ́run ojú ti débẹ̀ again kí ló ń ṣe iná tó máa tẹ̀lé obìnrin ṣoṣooṣo wèrè kí ló ṣẹlẹ̀ kankan ẹ fọmọláyè kò jẹ́ kó ṣàyé ẹ̀ náà ah kò lè lówó o kò lówó o. ọ̀rẹ́ mi ló tì mí ọ̀rẹ́ mi ló tì mí ọ̀rẹ́ tèmi ọ̀rẹ́ tí mo ti mọ̀ mi best friend ni. nǹkan tí mo hate láyé mi láyé mi òun ni pé kéèyàn máa dalẹ̀ tó bá dalẹ̀ ó dà tí ọba tí wàá fẹ́ dalẹ̀ tó tí wàá jẹ́ pé tó ti máa ń dalẹ̀ ọ̀rẹ́ yẹn tọ́ba ní pé kí mú wọn lọ síbẹ̀ yẹn kí n lọ pa wọn mí ni mú wọn jìṣẹ́ tó pa wọn. kò tiẹ̀ lè tó yẹn irú àwọn ọ̀rẹ́ bẹ́ẹ̀ yẹn èèyàn kì í máa ń bá wọn jà. nǹkan kan máa need láti yẹra fún wọn ni ó kàn jẹ́ pé èmi ń tèmi o mi ò lè bá rú èèyàn bẹ́ẹ̀ ṣọ̀rẹ́. ẹni sùn lọ kí ni nǹkan tẹ́ ń sọ tẹ́ mọ̀ tẹ́ ń sọ ni ṣé ẹ̀ mọ̀ ẹni abínibí ń dání kí lè wọ́n sẹ́lẹ̀ kàkiri fún. jọ̀ọ́ dẹ̀ bìnrin kọ́lọ́wọ́ ti wọ́nà kí ni nǹkan tó rò tó fi dọ́lọ̀ ilé ló fẹ́ mọ̀. sàkó tiẹ̀ rò pé àwọn èèyàn kan ṣàwà nínú ayé yìí náà tó máa ń dalẹ̀ ara wọn ṣá ìyẹn náà báyìí kí n rò mo kàn rántí náà inú kàn tiẹ̀ kàn rú mi wá ni. ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ ìṣòro mi tẹ̀ ìṣòro ẹ mọ tó ṣẹlẹ̀ ayé táwa ṣe ń lé mi ọ̀rẹ́ dá má panic ẹ gé ọlọ́run gé gé làwọn ọlọ́run. ìgbà ò nìyẹn bẹ̀rẹ̀ kí ló kó dání èlò ló wà lọ́wọ́ ẹ̀ tó ní kí wàá san ìdíwà ṣeré fún ẹ kí ló ṣẹlẹ̀ ah níbi tí mo wà o sọ pé ká má panic ṣé wọ́n ló fẹ́ wọtí fún wa ń bí ni. àwa ń fọ́ ni o. ló ti bòbó jíjí mi. Ah, ah. ẹ ẹ méjèèjì ẹ máa fẹ́ máa rà ẹ máa fẹ́ fẹ́ sọ̀rọ̀. ló sọ̀rọ̀ mo gbọ́. so nǹkan tẹ̀mí bá wa dá sílẹ̀ so ẹ̀mí ti rẹ̀ gbé. ó ti gbọdọ̀ fún mi. ẹ má fẹnu ṣe ẹ sex ẹ kówó sí mi lọ́wọ́. tádà sani wọ́n bọ́ rí mi fín màmá bá taka ilé taka ah, Ah, ah. ọgbẹ́ni mú nǹkan tó bá fẹ́ mu máa rí o lè kó lọlé. Bama. ẹ pè lórúkọ mi. Bama. ti dábàá yìí so drama ti ló ti bá mi play lélẹ̀ mo like game ti ló ti bá mi play yìí o appreciate ẹ gan àmọ́ màá jẹ́ kó yẹ wípé onídó pàdé onílù màá dẹ̀ bá jó sílùú ẹ̀ gan ah jó sí ọlọ́run gbọ́ sí wàhálà àtijọ́ tẹsẹ̀ bọ̀. ok orúkọ mi ni bruno mo níbẹ̀rù lọ́gbọ̀n mo lè máa ń kọ́yọ̀ mọ́ra mo nífẹ̀ẹ́ àwọn alákejì mi gẹ́gẹ́ bí bíbélì ṣe wí. Love thy neighbor as you love yourself so I dare to that àmọ́ more in kọ òun ni mo I don't joke with my business neither do I joke with my money ẹnikẹ́ni tó bá rò wípé òun smart nínú I àbẹ́yìn tó bá fẹ́ play funny hanky panky you know things like that ikú ni kì í ṣàrùn kí ni wí. ìbí kò kì í ṣàrùn. fantastic all right help yourself. èmi Alex ti máa dalẹ̀ kí n bá lẹ̀ lọ. Charles Chukwu tí n bá dalẹ̀ kí n bá lẹ̀ lọ. Idris Arabide tí n bá dalẹ̀ kí n bá lẹ̀ lọ. Hi animat àlè tí bá dalẹ̀ kí bá yẹ lọ. ok gbogbo náà gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí wọ̀ lọ́pàá mo ti máa sọ pé àwọn boys tó máa introduce wa yìí àwọn boys mi wà láyé gan they are too greedy half ní ìdírò àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn we need competent people people who are reliable kò ń ṣe àwọn tó máa bá wa gbé ọjà tó máa gbé ọjà wa lọ tó máa lọ pẹ̀lú owó wa ọ̀rẹ́ tábà kùn tí mo má jẹ́ kí n parọ́ tó yìí a máa padà sóko àárọ̀ wa èmi bẹ́ẹ̀ mi ṣe wáyé mo rẹ́ láti padà lọ sí abúlé yẹn o pẹ̀lú gbogbo ilé ìtọ́lọ́hún ti ṣe owó ti wáyé. please get very competent guys people that are reliable. bros bínobíno. olúfúnra bros bínobíno. olúfúnra ẹgbẹ́ ọ̀hìn. láti jọjọ kí ló rí ṣẹlẹ̀. bros bínú bínú. báwo ni school. Ah, ah. school báwo. ilé máa ti parí school ti pẹ́ ah. àdúrà tá à ń gbà sí ni pé kó oríṣẹ́ gidi. tiẹ̀ dá eh. ibi lábẹ́ gbé obì sí obì ti wù bẹ́ẹ̀ bọ̀dá mi ló fi ọwọ́ ara wọn ṣe ra wọn yẹ́sì ẹjọ́ tó lọ mo ti pé bọ̀dá mi láyé wòye gbà mo wò níṣẹ́ ẹ gbà mí sí kọ́ńpì kí mo bá yẹn máa ṣiṣẹ́ bọ̀dá mi lọ táwọn atápálẹ̀ dèbí omi tó bá yà níbàyí gbogbo ní bọ̀dá mi yà ọ̀pẹ́ ṣiṣẹ́ ẹjọ́ tó kí ni mo ṣe fún wọn. jọ bá mi wo bọ́ọ̀ ìdàdà bá mi àṣẹṣẹ wo látòkè délẹ̀ ṣé ó ju ẹni tí yà ń jẹ ṣé òyìnbó ṣe dúró yìí hundred thousand máa ń sọ fún every month láì béèrè lọ́wọ́ mi o jọ ń torí ọlọ́run ìtorí kí nìyàn ṣe ń ṣiṣẹ́ ìtorí owó kọ́ ni. bros video ṣé ń gbọ́dọ̀ sí pátá mi sọ hmm, ṣé ń hundred naira hundred naira hundred thousand. ọ̀hún yé mi ọ̀rọ̀ yé mi ẹ̀ bá wọlé. ìwọ ṣàfàrà balẹ̀ ẹ̀ bí tẹ́ omi ọ̀ ṣé tẹ́ mo tẹ́ ṣe lẹ́ni pé ìwé bọ̀ àti rí yẹn àti rí ẹ̀yìn ìmọ̀ máa rí yẹn máa wọlé eh. ọlọ́run máa rí yẹn ọlọ́run eh, lọ́sùn lómi lò. Olúmídé ẹja pẹ̀lẹ́. eléyìí ń sọ̀rọ̀ bí báyìí náà ọ̀rọ̀ lé nìyẹn náà kí ló máa ń ṣe náà tabadélé a máa sọ yẹn. bí kì í ní ìkìlẹ̀ irú ló ń bá bọ́ọ̀lù jẹ́ ẹ̀ ẹ̀ nígbà tí o máa ń bá yàn jẹ́ sá. owó ìṣòro yìí kí ló mọ̀. ìwọ náà kọ́ ló ń gbàjẹ́ ìdábò. ọgbọ́n tó ní ló gbìbí fíìmù yẹn ti fẹ́ hundred thousand ló pè ní hundred naira kan ló pèsè. ṣe bọ́sibí náà. mo wà pàtó láàbọ̀. a máa yàyìn lẹ́nu pẹ́ẹ́rì mi àbí. mo mọ wà lórí ìlú báyìí ni torí mo mọ̀ pé tẹ́ máa gbà kọjá lélẹ̀. mo ní díẹ̀ pè é. èsì mo ká mo mọ̀ pé wà lè sukuru bọ́sibí bẹ́ẹ̀ mo tó ṣẹlẹ̀. àkọ́kọ́ náà ètò ìbẹ̀rẹ̀ láti ọ̀rọ̀ bọ̀dá mi ṣe tí máa ní pé mo mọ̀ wípé bọ̀dá mi ò lè gbà kí máa bá ń pọ̀ ní kọ́ńpìlì mo parọ́ ni mo wá wò pé ta ló lè bá bọ̀dá mi sọ̀rọ̀ ju ọ̀rẹ́ lọ tó súnmọ́ pẹ́kípẹ́kí lọ which is ẹ̀yin mo lè kí ìjọkẹ́ bá mi bá bọ̀dá mi sọ̀rọ̀ kó gbà mí láyè kí n máa bá ń ṣiṣẹ́ pọ̀ kọ́ńpìlì ni ṣé ẹni bẹ́ẹ̀ ṣe ni mo já gan o ọlọ́run mo já gan mo já ọlọ́run mo wọ́ sọ̀pọ̀ ọlọ́run. bíi ti báwo. pọsibúlọ ẹnu mi bò ẹnu mi bò ọlọ́run ẹnu ẹ bò ọlọ́run ẹnu mi bò. ẹnu ẹ bò ọ̀rọ̀ ẹ ò yé mi. pọsibúlọ ẹ mọ tó ṣẹlẹ̀ mo fẹ́ máa bá yín ṣiṣẹ́ tẹ̀ ń ṣe. irú iṣẹ́ wo là ń ṣe. báwo tí mo máa fi cocaine lánàá wọ̀ tó rí rí tó fẹ́ kó bá mi. èmi ò ta cocaine kókó ni mò ń ta kókó. Hmm. kókó lẹ́ ń ta so ẹ mọ̀ paná mo dùn nínú ilé lè ń ṣiṣẹ́ ìdọ̀tí iṣẹ́ tí èèyàn ò lè sọ síta táwọn èèyàn ò lè fetí gbọ́ irú iṣẹ́ wo lè ń ṣe ìtorí ọlọ́run torí ẹ̀ la ṣe kọ́ ọmọ wa kúrò ní nàìjíríà bí tá a kó wọn lọ sí amẹ́ríkà nítorí ọjọ́ tí wàhálà bá máa dé ni èmi ni kò máa máa dá ṣe ródóródó káàkiri nínú ilé nínú ilé bí ilé ṣe tóbi tó yìí àbúrò ẹ ló ti ṣetán school sìn kò ṣe pé wọ́n fúnra ẹni iṣẹ́ gidi kan tó lè gbé lé e lọ́wọ́ pé kó wá ṣe àbó lè introduce irú iṣẹ́ tó ń ṣe kó introduce ẹ̀ sí and again kí ló tó ń wá kí ló fẹ́ tó lóun ò tí ṣe fún ẹ náà torí ọlọ́run ti achieve now o ti ní o ti kọ́ mi ní many things kí ló dé wọ́n drop iṣẹ́ yìí mo fọlọ́run bẹ́ẹ̀ ni sọ̀yà sọ̀yà orí mo ṣe ń pè é bẹ́ẹ̀ yẹn mo fi jésù bẹ́ẹ̀ jọ stop iṣẹ́ yìí náà. jọ jọ dúró náà fún mi kan fún mi sàn tí tó mi kí n sáré eh, close tí ò yí jọ jọ má bínú. wo oh, my dear sori wọn ní díẹ̀díẹ̀ là ń Ọmọláwo díẹ̀ díẹ̀ mo fún ní time díẹ̀ sí I will give up. I know what I'm doing I'm good at this game. Ìwọ náà wò náà látijọ́ tí mo ti ń ṣiṣẹ́ yìí ṣé o ti ever gbọ́ pé ọlọ́pàá wá mi wá rí mi àbí bóyá wọ́n arrest me. You know what I'm doing I'm very perfect at this game. But but tó bá jẹ́ pé bó ṣe wù mí lọ́kàn ènìyàn pé kí n quit fún iṣẹ́ yìí mo máa wọ̀rẹ́ very soon máa ṣe nǹkan tó fẹ́ after tí n bá ti seal deal tí mo ṣe yìí sìn this very big deal I promise you I will quit completely. you know what I am doing abi no no problem ọjọ́ gbogbo ni tó lè ọjọ́ kan tó lóhun ṣá. Ah, ah, ah, come on now trust me. sọyà please wọn kò bá mi àbẹ́gí ìyọjọ́ torí ọlọ́run ọlọ́run ni màá ní bàtẹ́ jẹ́ mi ní sọ́jú báwọn lọ ṣàfàlẹ́ ìwọ ló mọ̀ fọ̀pọ̀ ara ẹ̀ kò sí wàhálà ilé òtítí tó ti pè mí sọ̀yà yìí ajẹ́pọ̀ orí ènìyàn my name is Richie. ìlú tí ó sọ. ikú kì í ṣàrùn. ikú kì í ṣàrùn fún kíni. àbádálẹ̀ good. boss mo kàn ní nǹkan kan tí mo fẹ́ sọ ní sáà. ṣe ṣe rí sáà lọ́jọ́ yẹn a try gbogbo effort wa pé kó má ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ yẹn in fact a gbìyànjú gan láti protect interest yín wọ́n tún lè jó lọ́jù ṣẹ̀dá mọ̀ pé mo ṣe ra mọ́tò yẹn ni mo ṣe ra ni in fact mo tún ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ìyàwó mi wà ní sick bed wà lọ́sípítù. mọ́tò yẹn jó ìyàwó ẹ wà lọ́sípítù ìwọ àti ẹ ẹ jóná mọ́ mọ́tò àbí èló ní ẹrù tẹ́ gbé dání. one hundred and fifty million gone just like that Abi okay i don't talk too much right See ẹ bá dé ibi tẹ̀yìn wọn ibi táwọn olókùn mi wà. boss please Hey, ẹ máa ní láti one time ṣe ká lè wá ká ẹ máa wá owó ìyá máa sùn àbí ìyá máa sùn máa wọ ìyá máa sùn. no no it's not a problem send one. wọn sí ọ̀dọ̀ cousin rẹ waste time. boss boss boss please boss. bá mọwọ́ wẹ̀ abágbàjẹ́ ni. now the only reason tí mo fẹ́ take risk tí mo fẹ́ ṣe is because you are sharp guy and you are also smart. àmọ́ sórí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nígbà ilé mi ẹ̀dá àlàyé kan ọ̀pọ̀lọpọ̀ ń pa not even your brother. Am I clear? ẹni pé ọ̀rọ̀ tí ẹni sọ mi léèrè ẹ̀dá láì kọ́kọ́ gbọ́dọ̀ gbọ́ mo lè sọ fún tẹ́lẹ̀ pé mi bò ẹnu mi bò ọlọ́run ẹ a nídìí gbogbo ilé ìwọ bùsùn a nídìí yìí ọlọ́run. n lọ Brazil. Brazil. bẹ́ẹ̀ni. àwọn ìṣẹ̀dá. ìyẹn ló máa jẹ́ first trip ẹ̀ tá máa fi dán ẹ wò. and if you do everything clean and clear your profit is seven million naira seven million bó ṣe seven million lówó ẹgbà ah, mi ṣúgbọ́n mi. kí ni àwọn àgbà máa ń sọ nípa ẹni tó bá dalẹ̀. mo ń balẹ̀ lọ́nà. olómi dẹ o máa múlẹ̀. you are ready. ah mo ti ṣe tán. fi pé àní ìdílé yìí. ṣòbolo rẹ́dì. Ah, fi ọwọ́ ìsórí ẹ̀. bàbá mi ti ṣe ń èmi olómìdé. bébì má sọ fún mi pé wọ́n ti fún ẹ ní visa brazil. Eh. tipẹ́ tipẹ́ tipẹ́. Ah, dúró ìgbà wo ló lọ gba visa tó sọ fún mi náà ẹ báwo ló ṣe ṣe báyìí tó ń fi everything pamọ́ fún mi. ìyàwó mi nǹkan tó bá bù ló máa ń níyì. ìyàwó mi surprise mo fẹ́ ṣe fún ẹ àti pé nǹkan tó bá ń bù ló máa ń níyì. surprise yes surprise mi ṣe fún yes torí pé ìṣòro tí o máa ń ṣe bísà lọ́yọ̀ kí n pariwo èèyàn máa ń kàwọn èèyàn kí n pariwo ó dẹ̀ mọ̀ pé space mi ò pariwo ìyàwó mi ṣùgbọ́n tó ṣẹlẹ̀ nǹkan tó wà ní bísà yìí ló pọ̀ jù tíìpù tí mo lò ẹ tí wọn máa fi lọ tíìpù ẹyọ kan ẹ tí wọn bá dé ìyàwó mi ilé àtúgbẹ yóò pè mí láti bíbẹ òun lọ màgódò tó bá dé yéèsì tó bá dé màgódò kókò gbígbé ọdún kan ní kò fi get out kiri balance banana island mo ti gbé ẹ lọ àwọn ẹlẹ́bẹ̀rẹ̀ òfin island. irọ́ ni o banana island èmi oh my god i can't wait i can't wait ọkọ mi kàn jẹ́ pé problem ti mi ni wípé ebi ń bà mí ebi ń bà mí bébì ìwọ tó lè háìdì irú nǹkan báyìí fún mi tó fún ẹni físà tó fi process ẹ̀ tó fi ṣẹ́bí tó fi pa físà ó sọ anything fún mi ah, ah. kí ni àṣọ àti pé tó bá lọ kó tó dé sí wọn ní ti gbà ẹ mọ́ mi lọ́wọ́. ìyàwó mi ẹnu gbogbogbò ló ń bá mi bá jẹ́ kẹ́rù tèmi bá ẹ kó sọ ara mi já tí mo máa fi dé sí wọn ti gbà ẹ mọ́ mi lọ́wọ́ báyìí kó tó yẹ kí mi ó mọ̀ pé kò sẹ́ni bọ̀ tó lè gbà mí wọn lọ́wọ́ trust me wo jẹ́ ká fẹjọ́ sílẹ̀ jẹ́ kí n lọ fẹ́ ní favourite food ẹ̀. ló fún pami ilé ìfowópamọ́. mẹ́lẹ̀ tó ah sọmi ti di international guy. hello baby. báwo. mo wà ọ̀rọ̀ ìtọ́. báwo ni ṣe. wo ilé ìtura so stressful jù oníbílẹ̀ <laughs> pé mo ṣe ń délé ni. bẹ́ẹ̀ mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ mo ní kó sọ fún ọkọ transfer wá sí Èkó. ooo bébì o ò dé ní sùúrù náà ní sùúrù tí o ti bá ti gba transfer wá finally tí bá dẹ̀ ti dé à ń lọ rí mọ́ sí ah, tí bá ti rí mọ́ sí ẹ dẹ̀ mú déètì ẹ lè mọ nǹkan tá a máa ṣe. mo lè máa bọ̀ lábùjá lọ́la. oṣù. ẹ mo mí ìsẹ́ni. ò ń bọ̀ lọ́la. oh bíbí bíbí bíbí bíbí bíbí bíbí èmi gan-an ti mí ìsẹ́ni wàá rí mi láàárọ̀ love you darling. I love you too. bye okay ọmọ ọkọ tó yàrá jẹ́ ń pẹ́ tí wàá ti bò kẹ́ tí wàá ti wà lórí all right. Rótìmí ti tẹ Rótìmí ti tẹ ọká ní ìlú mọ́lẹ̀ ẹni tó bá lè tẹ ọká ní ìlú mọ́lẹ̀ ó dúdú oníjọ ọká mo fẹ́ kẹ́ make sure wípé ẹ̀mí bọ́ lára ẹ̀ lénìí lénìí kó sọ jígà nínú ilé wọn mùsùlùmí ni ọ̀la ló máa sin aago mẹ́rin ọ̀la. but where is ẹgbẹ́ ìbẹ̀rù wa lọ sí. torí pé mo fẹ́ kájọ wà bíbá bí ọ̀la máa travel torí ẹ̀mí ṣe gbé wá sí bíbá bẹ́ẹ̀ kò sí send fún mi yes. ah no no no no no taking your possible na ó yẹ kó mọ because mo sọ fẹ́ pé mo ní interview very early láàárọ̀ la tó túmọ̀ sí pé i have to leave this place tonight kí ló sọ yìí no mi ò lè sọ. ìyàwó mi ti bá sọ fún mi pé mi mọ̀ pé o ní interview lọ́la mo parọ́ fún mi mo rò ó múlẹ̀ ti plan yẹn lẹ̀ tó fún wa five thirty to six lọ́la wàá máa lọ ìlú àná máa lọ déédéé ó tó mo bí ìyá òun rí dàbí òun dàbí òun òun òun rí kan tí mo rí òun wà lọ́wọ́ mi gan yes òun pọ̀ gidi sórí wọn tó fún mi òun bí kí mi sọ pé mo nà tọ́ kí tó fi nàìjíríà lẹ̀ mo lè nà tán ẹ sórí black ẹlẹsì o ti black ẹlẹsì rí o ti mo rí dúdú báyìí ni ẹni sílẹ̀ kọ̀ sí báyìí o ti mo rí tó ń ta ni ẹ̀sùn o ti mo rí ẹ̀sùn one twenty lọ́n ta àmàrà fẹ́ lálẹ́ kò sí kò tí mo ní ṣe fún ẹ̀tọ́ ọlọ́run parí ìtọ́kùn ọlọ́run. ó dájú bàbá òun ló wọ̀ ọ́ bá kà á ṣe ẹ̀rọ náà wọ̀ èmi tó abẹ́ lówó ẹ̀ ní ìdájọ́ ti transfer máa bẹ́ẹ̀ lọ pa kílẹ̀ tó mọ́. ohun tó ṣẹlẹ̀ ẹ kí ni wọ́n ti di níjú ìfúnjú pé. kí ni ṣùjá bó ti yé e náà. mo fẹ́ rẹ́sì lọ́jọ́ kọ́kọ́ sùn. kí ni kí ni jẹ́ de. yóò tẹ̀lé bí kòkòrò rẹ̀ máa lọ kílọ̀bù lálẹ́ lórí ní kí ni. ọjà àrísọ́jú. ẹ ẹ jọ ẹ bá ọkọ tó ṣẹlẹ̀ bá pẹ́ wo ògbó pákó lógo tó ti ẹ̀yìn sìn ẹ má jẹ́ ká ṣeré irú àwọn. ìwà àtàlà ló lọ sọ owó kúlẹ̀ síbẹ̀ yẹn. ẹ jọ tó lọ ẹ máa pa mi máa fún yín lówó sẹ́yìn. owó yẹn máa ń ju ẹ lójú àbí tí ọ̀rẹ́ máa fi wọ́ pírẹ́sì àwọn èèyàn káàkiri àbí tó bá ti dọ́rùn wàá lọ máa fi owó yẹn wọ pírẹ́sì wọn lọ́rùn. ẹ jọ mi yọ pírẹ́sì anybody mi yọ pírẹ́sì anybody. ìwà àtàlà ni tó bá ti dọ́rùn wàá mọ̀. Ah! What? no, mọ̀ wẹ́ẹ́ kó you débẹ̀ látàrí no. Okay, okay, uh, okay, máa pè nǹkan What? Hello, Alex. Find Olumide and call me now. Now! kọjá yẹn kò tún yín ẹ kọ̀ kún kún ti fọ́n bù ní pé ní sàbílẹ̀ wọ flight tó ń bọ̀ lọ́la òun máa bá rẹ̀ tán tó rọrùn jù. ọjà àwọn twenty million tó wà lọ́wọ́ ẹ̀dá. wà á lọ́ọ̀rù máa gbé dání dọ̀là sí olè sọ́nù. bẹ́ẹ̀ ah ah sẹ́yìn ah! bí táwọn adé ẹjọ́ tó wọlé bí táwọn ẹ bá mi stop ẹ ẹ̀yin lè pé fún mi bẹ́ẹ̀ ṣe wọ́ bíbá yìí wò yé mi ẹ ẹ ṣiṣẹ́ ló tẹ bíbá yìí ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ ọjà tó wà lọ́wọ́ yìí ẹ bá mi. Ah! Ah! Ah, òkè nìyẹn o. òkè kè báwọn ṣe sọ pé òkè nínú ọgbọgbọ mi ṣọpẹ bíbí yìí. báwo ṣe sọ̀rọ̀ ògbúrò ògbó sọ pé kì í ṣòkè let's go there. lè jẹ́wọ̀n ìgbẹ́ sí olè wo kó o bẹ àlàyé ó lè má bí lọ́n bó ṣe wá yìí wo farabalẹ̀ kò sí gbogbo àwọn tó bá ti pa báyìí lọ́ máa bí lọ́n bó ṣe wà ó lè jólé bó ṣe wà yìí ó lè ní wà. ẹ ló Jamiu. ẹ jọ ibùlẹ̀ ẹ tètè máa bọ̀ ẹyin bí ẹyin skul yẹn la wà torí ìsìn làwọn sars máa tán máa ní àwọn máa dúgbò jọ kọ́ọ̀tù wọn ṣe kan àwọn náà kankan. ọ̀nà ó ti bí ọ̀ rántí mi yẹ. ẹjọ o àti ilé ìbò náà rántí mi yẹ o. rántí mi rántí mi o. àti ẹ̀mọ̀ ọ̀rí. rántí mi àti ẹ̀mọ̀ ọ̀rí. ẹ̀mọ̀ ọ̀rí da ẹ̀mọ̀ ọ̀rí da rántí mi yẹ ẹni tọ́lọ́ sílẹ̀ tọ́lọ́ sílẹ̀ tọ́lọ́ pa yẹ ẹ̀mọ̀ ọ̀rí da rántí mi yẹ rántí mi rántí mi yẹ ọmọ ìjẹ́ bá wà nínú. àti iṣẹ́ tí wàá lọ ni àkọ́bá lélẹ́yìí o. ẹ ẹ ti His condition is very critical and it's bigger than this hospital. So we need to transfer him to another hospital. Uh, a teaching hospital. Ah, kí là ń transfer ẹ̀ fún? Abájọ tẹ fi yọ owó bó kíní ìkúrò mi bá. A lè treat ẹ̀ bíbá yìí. Olúmídé, báwo la rẹ̀ jàre? Ah, bọ̀dá mi, ah, bọ̀dá mi, oníkọ̀ọ́ ti bá sọ fún yín. Ẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀? Ọ̀rẹ́ yìí, ah, Bínú, mo lọ bá, mo lọ bí mo wá sẹ́ẹ̀ wọ́n á dùn àbòhùn lé wọ́n á dùn àbòhùn lé ìgbà tí mo lọ bá lé wọ́n á gbégbá fún mi. ó múlẹ̀ nìyẹn. oníkèmí bóra pé sọ fún ẹ̀dá ara ẹ̀ kọ́kọ́ gbogbo nǹkan tí ó bá ṣẹ̀ láàrin àtòun ní ọjọ́ ní ọjọ́ tí wọ́n bá lé bá sọ bẹ́ẹ̀ bá bóra fún ìyẹn nígbà yẹn ó wá nítorí sì ní sí iṣẹ́ tẹjọ́ ń ṣe ah, iṣẹ́ ọjà ah, ilé tó wá gbé ọjà travel lọ sí Brazil ah, ó dàrú pé wọ́n á lé sprite mi jọ́ tó yẹ kí travel wọ́n á pa mí lóde wọ́n á ká mọ́tò wá rí pé mo ò tí travel ọ̀run wá yìnbọn fún mi. olùmíye ọ̀run ṣe ń ṣe báwo bá ti jẹ́ kí n mọ̀ náà let's just take him out of this place nurse. Eh, eh, doctor, where, where, where, where, where, where, ẹ dọ́kítọ̀ where wá wo ẹ wá wo ẹ wá wo ẹ wá wo bó ṣe ṣe ẹ wá wo náà ah, ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo. ah ah kí ni ah ah báwo kó ṣe máa kú báwo lè ṣe máa Olúmídé eléyìí ẹni tó bá mi sọ̀rọ̀ sísè Olúmídé Olúmídé ẹ fi mí lẹ̀ ẹ dẹ̀ sọ pé it's okay Monica wá bẹ́ẹ̀ ṣe máa transfer látẹ̀kọ̀ ẹ ẹ filẹ̀ kó máa rojọ́ ẹ sọ pé ó ti kú ẹ ní ẹ má daṣọ bò lójú jàre. but seriously alẹ́ nìyẹn. ọ̀rẹ́ mi mà ní as a matter of fact gan business partner mi mi wàá mọ bó ṣe sọ̀rọ̀ ẹ di apààyàn. business partner ah, business partner ló lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. ó sú èmi náà ó sú èmi. you know what i will advise you that pé kó take it seriously let them investigate it i think the police should get involved you should not keep quiet. fúnni dandan ṣẹlẹ bí mo ṣe kúrò nígbà ìsìn police station mo lọ. it's better. definitely. i think you should do that. ẹ ṣe gan. Salomon mọ́lọ̀ lọ́wọ́ jọ ẹ arrest ẹ. ìgbà tí wàá wò mí kọ́ ẹ arrest ẹ jàre jọ ọ̀daràn burúkú. Hey, watch my car, I'll be back. You're not coming back anywhere. Ó ń you. ní onídé mọ́. Mr. Abiodun. Yes. say that you are not ready to cooperate with us. But there's nothing to cooperate about. Ah, not so for me, I'm not the killer. I didn't kill him. Just calm down. Iṣẹ́ tèmi ṣe yìí, kò tí ń ṣe ń sìn yìí, àtọ ọdún mélòó kan sẹ́yìn. Dẹ̀rín ní gbogbo ẹjọ́ tó rò kalẹ̀ àti gbogbo àlàyé tẹ̀ ṣe. Ó fi hàn wá there's more to it. Please, I'm just pleading mo fẹ́ kẹ́ cooperate pẹ̀lú. Can I get a lawyer? I have a right to a lawyer. Right. Good. Is that how you want it? Yes. No problem then. Very well then. Please take him out. máa ṣe drop ẹ̀ kó máa bọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ṣé bí idiot bruno yẹn ni tètè máa bọ̀ máa bọ̀ wàhálà wà èèyàn kan gbọ́dọ̀ máa kó sọ fún ọmọ ẹgbẹ́ mi jẹ tí mo mọ̀ pé mo ní ìràn tí mo gbẹ́kẹ̀lé ọ̀rẹ́ mi kan ni bruno lórúkọ ẹ̀ jọjọjọjọ ṣe kí abúmọ tó bá lè ṣe kó mẹsàn kó òde kó jọ. wọn mọ ọgbọ́n yẹn dáadáa ò dán ni o kò sí kan tí ò lè ṣe o a jọ wà lórí lórí títí ọlọ́dà ni gbogbo nǹkan tó bá ṣe èmi náà mọ ìgbésẹ̀ tó lè gbé jọ tètè máa bọ̀ ọ̀rọ̀ ẹkún kọ́ máa bọ̀ náà máa bọ̀ tó bá dé a máa yanjú gbogbo yẹn ok ok o ṣe ok nonsense. Hmm, honey take it easy now ẹ gbogbo ariwo tó ń pa ikọ́ ní solution now. jọ woman tó bá mọ̀ pé òní nǹkan tó wà meaningful láti dá sọ́rọ̀ yìí ó bẹ́tà kó dákẹ́ kó fi mi àti ẹ̀ lẹ̀ kí ni gbogbo rubbish now ìbọn náà ti ṣerú ẹ̀ kí àpá àbúrò mi kó máa lọ sọ fún wọn ní police station pé òun kọ́ lòun pa ìbọn náà ti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ wá ní kí n dákẹ́ kí n máa filẹ̀ kí n máa wò. èmi kò understand gbogbo nǹkan tó ń sọ àmọ́ gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ èmi ò bá ní kó jẹ́ ká fìjà fọlọ́run jà o káyà gba ká mú ká filẹ̀ fọlọ́run. ọ oh, ṣe ní gbogbo tẹ́tí máa ń ṣe mistake nìyẹn gbogbo kọ́kọ́ náà ọlọ́run máa ń dá sí fúnra rẹ kó o ní láti jà fúnra ẹ tó bá jà fúnra ọgọ́ rẹ nìyẹn èmi nílùú yìí irú Bruno yẹn kó sọ pé òun fẹ́ chìtì èmi rí chì ibo náà ti ṣe irú ẹ kò lè possible nǹkan tó bá máa gbà ní máa bá fà máa jẹ́ kó wọn lọ sáà pé mi nẹ́sẹ̀ mo níyàn lù yìí mo ti mọ tiẹ̀ bẹ́ẹ̀ mo ti mọ tiẹ̀ bẹ́ẹ̀ ẹ tábàjẹ́ bá máa bẹ́ẹ̀ sọ mo mọ̀ pé òní gbọ́ sí mi lẹ́nu wọ́n ọmọkùnrin ìṣàánú èmi o ṣàánú mi tó bá tẹ̀lé ṣàánú mi kò ṣàánú àwọn ọmọ ẹ̀ ìfẹ́lẹ́ gbogbo nǹkan tó fẹ́ máa fà lélẹ̀ yìí máa kẹ́rù máa máa lọ sí amẹ́ríkà lọ bá àwọn ọmọ ẹ̀ nìyẹn. wo ìyẹn ló máa bẹ́tà ó bẹ́tà kò lọ bá àwọn ọlọ́run yẹn ṣé èmi mi ṣe wà máa jókòó pa ní ìsáfòkù bí mo ṣe tó èmi ríchì irú èmi sí irú irú búrúnà yẹn ṣé torí pọ́tọ́ mi ó ní kẹ̀ máa bẹ̀ máa mú balẹ̀. fún mi tẹ́lẹ̀ èèyàn pàbúrò mi ó tún wá ń lérí mọ́ yín ibi ló ti ṣòro ẹ̀. orí èmi náà lẹ́nu orí à ń lẹ́nu ibi kan. ok ibo ló wà sí. ẹ lọ́ọ̀yì ẹ̀dùn àti wá dé ilẹ̀ oníkápàdé ní court. yeah fine accepted. court yẹn ló dà torí kò sí bó ṣe fẹ́ ṣe ó máa ṣẹ̀wọ̀n ni àti èyí tó mọ̀ àti èyí tí ò mọ̀ ni màá rò pọ̀ lẹ́sẹ̀. very good torí mo jẹ́rìí ẹ̀. ibo ló ti ṣe gbogbo orú rubbish tó ń ṣe yẹn. ok bọ̀dá mi bó ṣe ṣó pé gbogbo nǹkan tá explain fún mi ó tọ́ ni. tó tọ́ ni sórí gbogbo nǹkan tó sọ fún mi ní hospital yẹn jẹ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni mo ṣe ṣàlàyé fún ẹ yẹn. but orú ọjà wo ni òun àti bọ̀bọ́ yẹn rà tí wọ́n ń tà tó ń fọjà ránṣẹ́ ṣé o ṣe pé olómìnira gan ti bá wọn involve ní illegal business. jẹ́ ká gbàgbé gbogbo yẹn nǹkan tó yẹ ká mójútó sí ni bí òfin òfin ṣe máa bá wa dá sí òfin kan kó jẹ́ kókóhùn náà kó mójú bẹ̀lẹ̀ ọjọ́ kan dá ní sẹ̀ríà. ìyọkọ mi kí lè fẹ́ jẹ́ kí n sọ fọmọ kọ́ bá yín pípẹ́ sílẹ̀. kí ni ṣé ṣé ọ̀rọ̀ oúnjẹ ló kàn sí no ṣé ṣé sọ fẹ́ pé nípa àwọn ni à ń sọ̀rọ̀ pàtàkì tó tó yìí òun sọ̀rọ̀ oúnjẹ èèyàn kú òun sọ̀rọ̀ oúnjẹ ìgbélé ti jọra wọn. wo wo wo ẹjọ o ṣé gbogbo nǹkan tẹ̀ ń fansi ṣé ẹni kí n má béèrè lọ́wọ́ ìyọkọ mi pé kí ló fẹ́ jẹ ni ṣé bí n wọnú kọ́rọ̀ mi wọ̀ ni. ẹ wo ìyàwó mi bú ọkẹ fọ náà tó bá yà màmá jẹ. mo ti gbọ́ ti ní ìjà ẹ wo ẹ ṣàdé wọlé kí mọ́bẹ́ ṣe máa jẹun. wọlé wọlé wọlé ibi ọ̀pá. ẹ ẹ ṣe gọ́mà ẹ thank you for having me. Yes. I think I should introduce myself. My name is Kemi Ogunbiyi. The solicitor for Mr. Olabode Abiodun. That criminal. Not yet, ma. So, give me the lè ṣe fún Okay, ma. Okay, mo ní kí n kàn béèrè lọ́wọ́ yín contact bóyá discover during the course of your investigation. We will need much láti sọ because bọ̀bọ̀ yẹn kò cooperate with wa kò sí bí a ṣe béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kò sọ̀rọ̀ èmi dẹ̀ ti rí wípé àwọn hard criminals ni wọ́n ṣe máa ṣe nìyẹn. not hmm. okay so kò sọ kankan. ẹ lastly ma ẹ ẹ jọ ṣé mo lè gba béèlè. murder case la sọ de gbẹ ẹ lè gba béèlè because already case ẹ ti wà ní court so anything tẹ bá dẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn at least first hearing ẹ máa jẹ́ next week. so my advice anyway the man lọ rí ṣá ẹ lè bèrè ipo ẹ maybe one of the things bá only last láti thank you very much you have helped me a lot. Now we sí nǹkan thank you. ṣé mùsùlùmí ni ẹ tàbí onígbàgbọ́? onígbàgbọ́. ẹ máa ń tẹ̀lé èmi lágbájá ọmọ lágbájá èmi sọ yàfa gbígbẹ. nǹkan tí bá bá ilé ẹjọ́ yìí sọ. nǹkan tí bá bá ilé ẹjọ́ yìí sọ. òtítọ́ ni yóò jẹ́. òtítọ́ ló máa jẹ́. kí olúwa wà pẹ̀lú mi. kọ́lọ́run wà pẹ̀lú mi. my lord ẹ jọ̀wọ́ mo fẹ́ fi àsìkò yìí rọ ilé ẹjọ́ yìí. pé kán gbà mí láàyè láti béèrè ìbéèrè kan tàbí èkejì lọ́wọ́ ọ̀gbẹ́ni sọ̀yà fádípẹ̀ You may proceed. Ọ̀gbẹ́ni Sọ̀yà Adúpẹ́, ẹ jọ̀wọ́. Ẹ jọ̀ọ́, ìjẹ́ ẹ lè sọ fún ilé ẹjọ́ yìí. Ó ti tó ìgbà wo tí ẹ̀yin àti oníbàárà mi tẹ ti ń bá ọ̀rẹ́ yìí bọ̀? Ẹ ó ti pé bíi ọdún mẹ́wàá sí ìsìn. A mú lọ sí Àbújá fún ọdún márùn-ún. Ìgbà tó padà dé, a tún kọ̀ntínú ọ̀rẹ́ wa. Èmi ò mọ̀ pé ọ̀rẹ́ tí èèyàn ti rí tipẹ́ kò ṣe bá ṣọ̀rẹ́ mọ́ èmi mọ̀ pé rèèyàn bẹ́ẹ̀ yẹn ó tún lè ṣokú pààyàn kálẹ̀ mi mọ̀ ni màá ti jìnnà sí. kí ló wáá fún yín ní assurance pé òun ló pa àbúrò yín tàn sọ. lọ́jọ́ náà kí ó tún di pé àbúrò mi di olóògbé ó sọ fún mi pé ọ̀rẹ́ mi sọ fún òun pé òun máa bá òun wáṣẹ́ èmi ò wá mọ ibi tí èèyàn ti ń bá èèyàn wáṣẹ́ tó tún máa di pé onítọ̀hún tó wá ń ṣe ikú pààyàn ah, ah, irú ọ̀rẹ́ wo nìyẹn. my lord ṣẹ́yìn náà ti wá rí báyìí wípé oore lásán lóníbàárà mi fẹ́ ṣe ó tó di pé ó di bímọ lọ́wọ́. objection my lord. objection sustained. thank you my lord. àwáwí lásán ni ọ̀gbẹ́ni ọlábọ̀dé ń sọ. ṣé wọ́n ilé ẹjọ́ ìtìrí pé ọ̀gbẹ́ni ọlábọ̀dé ó mọ̀ọ́mọ̀ tẹ́fẹ̀ẹ́nú ẹ̀ láti pa olúmídé ni. torí pé ọ̀pọ̀ èèyàn lọ́rẹ̀ẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ tó dẹ̀ fẹ́ wá ṣẹ́fàbù rẹ̀ o ò jẹ́ kó mọ̀ ò sọ kankan fún títí tí ẹ̀mí fi bọ́ lára ẹ̀. my lord ẹ jọ sílẹ̀ ẹjọ́ ilé ìgbà mi láyè láti jẹ́ kí mr ọlábọ̀dé kó bọ́sítà kó wá sọ tẹ́lẹ̀. kí ọ̀gbẹ́ni ọlábọ̀dé abíọ́dún jáde ṣé mùsùlùmí ni yín ni àbí onígbàgbọ́. onígbàgbọ́. ẹ máa wí tẹ̀lé mi èmi lágbájá ọmọ lágbájá. èmi ọlábọ̀dé ọmọ pẹ̀lú mi. gbogbo ọ̀rọ̀ tí bá bá ilé ẹjọ́ yìí sọ. gbogbo nǹkan tí bá bá ilé ẹjọ́ yìí sọ. tutọ́ ni yóò jẹ́. tutọ́ ni yóò jẹ́. kí olúwa wà pẹ̀lú mi. ọ̀gbẹ́ni ọlábọ̀dé ẹjọ́ olùṣèwò lè ṣe I'm a businessman. What kind of business? Car dealership. I sell cars. Ṣé ìdí tẹ fi pa Olúmídé nìyẹn? Mi kọ́ mo pa Olúmídé. Mo ràn án lọ́wọ́ ni. Olúmídé fúnra ìlú wa bá mi. Ìpè ẹ̀gbọ́n òun which is my own friend. Ìpè àgbà tó ń ṣe tán school. Lòun ti ń sọ fún pé kó jọ kó bóun wáṣẹ́. Ìpè rather á fóun ní hundred thousand naira a month as upkeep. Mo dẹ̀ rò náà pé kí ló dé tí ọ̀rẹ́ mi ò ṣe fẹ́ fún àbúrò ẹ̀ níṣẹ́. You know? ìgbà tí mo rú ọ̀rọ̀ yẹn lọ síwájú mo wá bí mo ní ṣe oṣù ẹ̀gbọ́n ẹ̀ ni rárá pé but òun ní feeling ni pé ẹ̀gbọ́n òun lọ ICQ òun láti fi make owó ah, bá rú ọ̀rọ̀ yìí pé ICQ bíi ti báwo but after thinking about it mo wò náà pé kí ló dé tí òṣèlú fẹ́ help àbúrò ẹ̀ kó fún níṣẹ́ tó yẹ pé cash ló ń fún mo wò pé well ìrànlọ́wọ́ tèmi lè ṣe fún ni pé kí n fún níṣẹ́ òun ìfún ní iṣẹ́ yẹn o lè ló sọ fún mi kí n jọ kí n má jẹ́ kí ẹ̀gbọ́n tòun kó mọ̀ pa ẹ̀ that's all I did. ṣé torí pé o fẹ́ ṣe pupa o ṣe ránṣẹ́ tó ṣe sọ fún ẹ̀gbọ́n yìí. mi kọ́ mo pa. my lord mo lọ ilé ẹjọ́ yìí ká ṣùgbẹ́jọ́ yìí ká lè ṣèwádìí tó tó. pẹ̀lú gbogbo àlàyé tí a ti gbọ́ lẹ́nu ọ̀gbẹ́ni sọ̀yà fádípẹ̀ àti ọ̀gbẹ́ni Abíọ́dún Ọlábọ̀dé mo sún ìgbẹ́jọ́ yìí sí oṣù kejì ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n Bruno ìlú tí ó sọ mm, ẹ̀ṣẹ̀ kò sí ẹ má ro níbi àgbọ̀ǹga ọ̀gùn àwẹ̀ tẹ́lẹ̀ kì máa ń parọ́ ààrẹ tó bá kọ́ àfọ̀bínà. àṣé ọ̀daràn ni mò ń bá gbé ọ̀daràn ni mo fi gbogbo ìfẹ́ mi lé lọ́wọ́ ọ̀daràn ni mò ń bá ṣe. This is a long story besides me, mi ìmọ̀ ẹgbẹ́ bínú to reach now mi ìmọ̀. so tó bá mọ̀ ò ní pa olúmídé. Ah. Ah. dúró náà báwo ni wà tẹ̀gbọ́n mi ṣe pàdé. bá jẹ́ pé owó ọ̀daràn ló ti fẹ́ mi lé lọ́wọ́. lóòótọ́ èmi ni mo ṣètò lómìnira àmọ́ bisade ọ̀rọ̀ pọ̀ lówe kọ̀ọ̀kan. you you excuse. don't tell me that guy is your fiancé never o ò lè that guy is a murderer jẹ́ kí sọ ọkọ̀ fún àwọn ìtorí pé o ti win àwọn cases ètò win Abuja àti tó wá sí kòtò tó wá win ìtorí àwọn ṣe pè é what's the meaning of all this ó wá sọ pé o fẹ́ fẹ́ o fẹ́ fẹ́ murderer yẹn eh? irúfẹ́ wo nìyẹn. ọgùn ṣé mo pín sí bá kọ̀ǹtínú kéèsì yẹn ẹ̀yin fúnra yín wá ṣe. lọ́nà wo. fine ṣé ẹ̀yin sọ fún mi pé you are a drug dealer ẹ lùzọ ọjà ẹ lùzọ àbúrò yín àwa wí tán ẹ sọ̀rọ̀ bú mi. wọ́n rí mùnà dá wọ́n ní tọmọdé ò bá bá tán á bá rọ̀bá eléyìí wà kí ṣàrọ̀bá ìtàn tí wọ́n wọ́n fúnra rẹ̀ mọ̀ ni láti ìgbà tí màmá ẹ kú èyí tó jábùrò màmá mi who has been responsible for your upkeep ta ló ń ra lọ sí school tó fi jáde university tó fi lọ sí law school all by myself now tell me mo gbẹ́ ẹ lẹ́yìn tán wọ́n wá fẹ́ fi eyín yẹn gé mi jẹ. ọ̀nkọ́ bó ṣe mọ̀ pé èèyàn mẹ́ta èèyàn ń your doctor mm-hmm. your pastor mm-hmm. and your lawyer so what do you expect. by the virtue of my profession you gbọ́dọ̀ discuss it with anybody you should know better.

ẹjọ́ torí ọlọ́run please please mi fẹ́ kẹ́ ṣẹ̀wọ̀n ẹjọ́. Ah, ọ̀rọ̀ ibi kan nílé yìí ó gbọ́dọ̀ withdraw kéèsì ẹ̀ nì tá a bá fa gbùrùgbùrù máa fa gbò èmi ò dé lè jẹ́ kẹ́rù ẹni méjì kó di tèèyàn kan tuntun ah èmi kọ́ i've come with ẹ̀ torí ọ̀nà tó wà ń lẹ́yìn sí i ó ti sọ sí ẹ lẹ́nu ó dẹ̀ ti buyọ̀ sí i wọ́n jẹ́wọ́ ń bẹ̀. Bruno betrayed me ó dẹ̀ but I will accept only in one condition. What condition? ìwà máa lọ́n it here, Bruno and them are lọ́n it here. else damn the consequence. <laughs> mo ti mọ̀ pé kò lẹ́mi tẹ́lẹ̀ àgídí lásán ló ní <laughs> ṣó fẹ́ ṣẹ̀wọ̀n ni ẹ́ ṣé ìwà ló ń wù ṣá tó ń wù ṣùṣù tún fi adúrò ọ̀rọ̀ ìpamọ́ fún mi báwo lẹ̀mí mi ṣe máa jù lójú. ó gbàgbé ni. pé kí ni. Jésù lẹ kó mo máa gbé fún ẹ o fẹ́ sálọ àbí o fẹ́ sálọ àbí bọ́sì bá ti máa yí bọ́sì báyìí àbí o fẹ́ sálọ eré ló dáa bọ́sì bí bọ́sì eré fẹ́rẹ́ mọ́lẹ̀ bóyá ọ̀sẹ̀ kí ló fẹ́ fọwọ́ ẹ̀ olórí búkú lélẹ́yìí o ti yáwé dàbí o yà bọ o ti olórí bọ dábì náà o ti wọ dáhùn bá jù sínú ẹ o yà jù dáhùn o ti jẹ ṣé o jẹ dáadáa àbúrò lórí kúlẹ̀ lé o ṣé o fẹ́ kí n jẹ wá ẹ̀mí ah, ah, wo bi ọba bọ bọsu ẹ ṣé ah, kí ni ẹ fún mi àbúrò lórí kúlẹ̀ lé mi ayé máa bàjẹ́. ọlọ́pàá ọlọ́pàá ẹ ṣe ẹ ṣe ẹ ṣe. kì í ṣe ọlọ́pàá yẹn ọjọ́ tá a bá kú ó ládẹ̀rẹ̀ ó ti pa ìdàpọ̀ ní o ti di dandan kó ti dàkú o ẹ ò rí balagbara ṣe ṣubú. ṣé màá risk life tèmi láti preserve tèmi. ẹ fine o help me èmi náà bẹ ti help ẹ lóòótọ́ mi ò lè gbàgbé ẹ láéláé but ẹni tó wò ṣùṣù tó pa àbúrò mi ṣóun ló wá fẹ́ kí padà fẹ́ mi ì lè fẹ́ ah anyways it's over it's over between us thank you. kan pẹ́sàn wo ló fẹ́ ìwọ fi ìkúrò wọn lè pa àbúrò kó tún sọ pé fẹ́fẹ́ àbúrò mi náà ti ṣerú ẹ̀ ẹ́ dá lóhùn náà ibo náà ti ṣerú ẹ̀ ayé iná ti ṣerú ẹ̀ i see. ló ní mi ìrìṣẹ́ dá lóhùn ọ̀rọ̀ olóògbé ló fẹ́ fi kẹ́wọ́ save yourself the stress take me to court. <laughs> ọ̀nà tó fẹ́ gbà nìyẹn kémi àti ẹ wá ṣẹ̀wọ̀n ọlọ́run ọba ò ní jẹ́ ó máa dá ṣe ẹ̀wọ̀n ẹ fúnra rẹ ni but have it at the back of your mind tó bá ń rìn máa wẹ̀ yín ọ àwọn ọ̀sẹ̀. yẹ ẹ ló fàdé wo mo sneak kúrò nílé ẹsìn mi torí anybody gbọ́rọ̀ tí mo fẹ́ sọ now listen and listen very good mo fẹ́ kí ìwà àtàwọn gangs ẹ̀kẹ́ lọ sọ́dọ̀ Bruno nísinsìnyí ẹ lọ́ọ́ bá mi waste ẹ̀ dànù má bèrè má bèrè question lọ́wọ́ mi sórí in fact ibi tọ́rọ̀ ilé dé tó bá jẹ́ ìṣin lásán ló ń disturb yín ni ẹ bá mi pa kẹ́ lọ sí ilé gbogbo everything tó mí nínú ilé yẹn kẹ́ kẹ́ kẹ́ bá mi pa yes wo wo ẹ má jẹ́ kí fi ogun ẹ báyìí lẹ́rù o bó ṣe ga tó yẹn bó ṣe tóbi yẹn kẹ bá mi yìnbọn ìbọn là sọ̀rọ̀ nípa ìbọn is no respect of anybody ìbọn respect anybody ẹ pàdánù yẹ and tẹ bá ṣe pa lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ pè mí kẹjẹ kí n mọ̀ pé ti carry out instructions mi as quickly as possible bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ìgbẹ́ bá ṣe bá mi sọ̀rọ̀ tán sínsìn tẹ drop ẹ lọ sí yẹ straight ẹ má fún lára ọ ẹjọ́ torí Ọlọ́run torí òun náà smart o. okay ok ọṣẹ olùṣe olórí burúkú imagine ẹ eh? kí ló fi mí pè rán náà. pick call ẹ náà o oh, dey pick call the you pick call ẹ ṣá pick call ẹ. Oh God, God, what the boy is refusing. He's not picking his call. Pick your call, pick your call. Ah, ah. Baba, you pick call then. Ah, pick your call now. This guy is not picking his call. Pick your call now. Pick your call. Pick your call. Oh, God. Shouldn't he pick? Baba, you pick call, Esha ṣé mi ní bọ́ ọlọ́pàá báyìí. jẹ́ ń dá yẹn God, pick your call, pick your call, pick your call. Oh God, kò pick call ẹ̀. Wọ́n ní láti pe ọlọ́pàá, wọ́n ní láti pe ọlọ́pàá. Ibo ló wà? Ibo ló wà? Bọ́dé. balẹ̀ rò bísádé igbá ajé tèmi òun ni wọ́n fẹ́ gbà lẹ́yìn mi. <laughs> Richie bí bá ṣe ń pè ẹ́ ní ènì ṣe ló máa jẹ́ pé ọlọ́wọ́n bá níbi tó bá wà. Richie o Richie o Richie o.